أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي أنت ملاذنا إن ضاقت الحيل وأنت ملجأنا إذا انقطع الأمل بذكرك نتنعم ونفتخر إلهي إلى جودك نلتجئ ونفتكر إلهي فبك فخرنا وإليك فقرنا بذكرك يا مولى الورى نتنعم وقد خاب قومنا عن سبيلك قد عموا شهدنا يقينا أن علمك واسع وأنت ترى ما في القلوب وتعلم إلهي تحملنا ذنوبا عظيمة عسانا وقصرنا وجودك أعظم سترنا معاصينا عن الخلق غفلة وأنت ترانا ثم تعفو وترحم وحقك ما فينا مسيء يسره سدودك أن بل يذل وينعم سكتنا عن الشكوى حياء وهيبة وحاجتنا بالمقتضى تتكلم إلهي فجد وصفا وأصلح قلوبنا فأنت الذي تولي الجميل وتكرمه ألست الذي قربت قوما فوفقوا ووافقتهم حتى أنابوا وأسلموا وقلت استقيموا منة وتكرما وأنت الذي قومتهم فتقوموا لهم في الدجى أنص بذكرك دائما فهل في الليالي فهم في الليالي ساجدون وقوموا نظرت إليهم نظرة بتعاطف فعشوا بها والخلق سكرى ونوموا لك الحمد عاملنا بما أنت أهله وسامح وسلمنا فأنت المسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين Wa وآلهم wa أهل الله adúpẹ́ fọlọ́run atọ̀rọ̀ kí ọlọ́run ìgé ọlọ́run fún anabi muhammadu atọ̀rọ̀ àánú ọlọ́run fún dodo àwọn anabi ọlọ́run atọ̀rọ̀ fáwọn sàhábà wọn atọ̀rọ̀ fún dodo àwọn ẹni rè atọ̀rọ̀ fáwọn àfáà wa àwọn òbí wa atọ̀rọ̀ fún dodo ẹni tí ń tìtorí ọlọ́run fẹ́ tiwa atọ̀rọ̀ fún gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tí ń wò wá gbọ́ wa. Adbawa. Akira kíra wa ní kíkí àdúà kíkí olóore kíkí tó dáa kíkí islam kíkí alìjánà kíkí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu a kíra wa káàbọ̀ sí orí tafsiru suratu hud tá a máa mú wá sétí ìlú ara wa ní gbogbo ọ̀sẹ̀ a tún fẹ́ bẹ̀rẹ̀ tèmi kọ́lọ́wọ́n ràn wá lọ́wọ́ kọ́mọ̀jẹ́ àṣìwí kọ́mọ̀jẹ́ àṣìsọ kẹ́yìn náà mọ̀ sí wá gbọ́ àtàwọn àti kọjá bára pàdé nínú ìyọ́nú ọlọ́run àforíjì ọlọ́run tó ju gbogbo ẹ̀ṣẹ̀ lọ kó máa lépa wa ọlọ́lá ilaha illallahu ibi tá a ti sinmi òun náà lọ́rọ̀ anábì Ṣuaibu àti kúrò ń bẹ́ẹ̀ lọ́dọ̀ anábì Ṣuaibu tá a ti ya bàrà lọ sí gbogbo ń tọ́jọ́ mọ́ kátàkárà àtètò òṣùwọ́nà tí ayé gbẹ́júmọ̀ àwa ń tara bẹ́ẹ̀ dára wa lẹ́kọ̀ọ́ ọlọ́run bó lọ́lọ́run ti fẹ́ ká kó ọ̀rọ̀ jọ nítorí wípé ìṣí kójọ ló kóyà jẹ àwọn ìjọ ànábì Ṣuaibu ń bẹ nínú ọ̀ràn tán dá lẹ́yìn tí wọ́n ṣẹbọ sọ́lọ́run wọ́n tún wá ń ṣẹra wọn lábòsí owó láfi pera wa náà ṣàkíyèsí wípé àwọn ṣẹ́tà ànábì Muhammadu ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ mọ́ bá a tó jẹ́ ní iṣẹ́ fún wa ńpé bá ti kó owó jọ tá a bá kó o jọ tán bó o láṣẹ náà káàná dodo mùsùlùmí ayé létí kí gbogbo wa ká lè bá àbáyọ náà lọ́wọ́n bá pàdé a wá ń sọ fúnra wa wípé ètò ìṣúwó náà ìsìláàmù ó fakọyọ ó ju gbogbo àwọn anvima yòókù lọ àwọn ètò táyé gbẹ́júmọ̀ tí wọ́n ronú bá bíi capitalism bíi communism àti socialism àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìsìláàmù kọ̀ wá dẹ́kun ètò lérí wípé bó láti kówó jọ nìkan capitalism kọ́ wa bá ti kó owó jọ kọ̀kọ́ wa bá ti ná owó ó ní gbogbo kálukú náà gbọ́n kálukú náà mọ bó ti lè náwó ẹ̀ ọmọ ènìyàn wà reasonable enough ẹ má ṣẹ̀ṣẹ̀ sọ bí ó ti náwó fún un socialism ọ̀dá sí bá ti náwó communism ọ̀dá sí bá ti náwó islam lọ́dà wa lẹ́kọ̀ọ́ wípé tán ẹ bá kó o jọ tán accountability tún wà lérí bẹ́ẹ̀ ti náwó kí gbogbo ẹni tó lówó sọ owó ná ọlọ́run ní sọ fún wa ní alukur'ani wípé iná, ìdá àǹfàkú lámù yusire fọ wà lámù yẹ kútòrò wákàánà bẹ́ẹ̀ kọ́ mà. àwọn ẹni rẹ ìdá àǹfàkú tí wọ́n bá náwó lámù wọn kì í wàlámúyẹ́ kùtùrú wọn sì kì í ṣahun ìsìláàmù dá wa lẹ́kọ̀ọ́ wípé bá a bá fẹ́ náwó bá a bá nànà àpà innalmubadirina kanu ikhwana shayatina ikhwana shayatini wa ati dhalquruba haqqahu fún nínú owó tó bá ní fáwọn ẹbí rẹ ń bẹ jí èèyàn ra àǹfààní rẹ àwọn tó bá súnmọ́ ọ nínú ara àwọn ará àdúgbò rẹ àti ìdálùkùrùbà àkàhò ọ̀gbọ́dọ̀ yahun wàlámúyẹ kùtùrú nìyẹn ọ̀gbọ́dọ̀ sọ pé èmi mo lówó mi èmi mo ṣe wàhálà oògùn mi ni tèmi nìkan ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àti ìdálùkùrùbà àkàhò àwọn tán jẹ́ ará àdúgbò tí wọn máa rí gbogbo mọ́tò tó rà Wọn rí ilé tó kọ́ wọn rí bó ti ń ṣàṣeyọrí máa fáwọn náà níbẹ̀ àtìdálìkúrú bá a kọ́ hu ni ó jẹ́ kí ìfàyàbalẹ̀ ó wà láwùjọ nígbà tẹ́nìkan bá wá wá wá tí ó rí tọ́lọ̀ wá ní kí wọ́n mọ̀ rí tọ́ wá ní ọgbọ́n rẹ ló débẹ̀ káwọn náà lọ wá ṣẹ́kúnṣẹ́ ó ti kọ́ wọn bí wọ́n ti mọ̀ pẹ̀gàn rẹ kìí sì ṣe gbogbo èèyàn ní ó pẹ̀gàn rẹ tó mérí bọ́m̀bẹ̀ níbẹ̀ nínú èèyàn tó bá bójú burúkú wo ń tó ní ó sì fọ lápìtàn ó padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ìlọ́lọ́run fi ní àtìdálìkúrú bá a kàó gbogbo àwọn tán súnmọ́ fún wọn lẹ́tọ̀ọ́ wálímì sikin àtàwọn aláìní aláìríjẹ wálé àtúbà lèrè tẹ̀bùdíra ọ wá dùdọ̀ nánà àpà ọ dùdọ̀ nánà àpà kọ́ wá nítorí ìsìláàmù ti ní ọmọ náà kọ́ máa wá náà kọjá bó ti yẹ àbí kọ́ máa náà lọ́nà tí ọ̀tọ̀ látúbà lèrè tẹ̀bùdíra. òní nàlmúbà dìrì náà àwọn tá máa ń náwó àpà. tó ní ṣe bẹ́ẹ̀ mi mo ṣiṣẹ́ ẹni bá ṣiṣẹ́ ó yẹ kó sinmi ó yẹ kó jayé ó yẹ kó ṣe fàájì ìnàlímù bá rírì ní àwọn onínàápà kánú ìkíwá náà ṣàyàtì ní ọmọ ìyá èṣù ni wọ́n ọmọ ìyá àwọn èṣù ni wọ́n kàfúrà ọ̀tọ̀ ọlọ́run ọba ni aláìmoore ọlọ́run ọba ni yẹn ni pé ẹni tó ti bára rẹ ni àwọn èṣù tó bá jóná àpà ẹ bí ṣe wa lẹ́yìn tá ti kówó jọ tán ó tún bá wa dá sí ti náà àwa ni ti ń jẹ́ gbogbo bùkátà wa àti necessities wa àbí ní need ntọ́mi ènìyàn máa lóun Ọgbọdọ eh, ra ń jẹjẹ dọ̀rúrí ni omi tá a fẹ́ mu dọ̀rúrí ni aṣọ tá a fẹ́ wọ̀ dọ̀rúrí ni ilé tá a fẹ́ gbé dọ̀rúrí ni àlàáfíà wa dọ̀rúrí ni àwọn basic necessities tí kò gbọ́dọ̀ dùn ọmọ ènìyàn ọ gbọ́dọ̀ lè náwó lé e lérí ọ gbọ́dọ̀ láwọn fẹ́mi ara rẹ ọ wá ṣẹ̀ṣẹ̀ wá kan alhaji yíyàt àwọn bukata làwọn náà àmọ́ àwọn ò sí ní primary level hajiyatu ni wọn ìyẹn ni pé bàbá rí wọn a lè gbélé ayé àní kú bí kò ní mọ́tò ìrànlọ́wọ́ ni láti máa fìrìn láti ibì kan bọ́ọ̀bì kan hajiyatu nínú haji ni mọ́tò wà ó sì lè a lè bá mọ́tò nínú dọ̀rùyàtù náà níjọ́ mi nígbà tẹ́ bá fẹ́ fi mọ́tò gbé aláìsàn ẹni tó dákú tó wó lulẹ̀ mọ́tò lẹ́ẹ̀ fi gbé lọ sọ́spítù mọ́tò lásìkò òun ti di dọ̀rúurí ó ti kúrò ní haji a ṣẹ̀ṣẹ̀ wá láwọn ọ̀ràn bùkátà kan ti ń jẹ́ tasiniyat ní táwa náà fi ń gbádùn ayé tá a fi ń gbafẹ́ ẹ mo fẹ́ ní íńtánẹ́ẹ̀tì ẹ jẹ́ mọ́ dúró àwọn tó ń bẹ nàìjíríà ará nàìjíríà fẹ́ dúró àwọn tí ń bẹ nílùú míì tàṣíníyàtù làwọn náà ká ní èsì nínú mọ́tò tàṣíníyàtù ni ẹ mọ́tò gangan tí ń jẹ́ mọ́tò tí ń jẹ́ kọ́mọ rìn dọ̀rúurì rẹ̀ dọ̀rúurì mọ́tò òun ni ẹ́ńjìnì rẹ̀ àti gbogbo àwọn tó jẹ́ nǹkan ẹ́sìkẹ́tì ọ̀bá sí lára mọ́tò kò lè ṣiṣẹ́ àmọ́ ká ní èsì nínú mọ́tò ká láwọn nǹkan míì tí ó jẹ́ kó rọ̀ wá lọ́rùn tà sí o sí níbi tí ẹ o sí nílùú tí wẹ́dà bẹ́ẹ̀ lágbára tó tó tó ń wọ fifty degree tó bá wà nírú ìlú bẹ́ẹ̀ èsì nínú mọ́tò rẹ ni bí wọ́n ṣe wá bá gbogbo necessities wa nìyẹn kó lè mọ bó tọrọ lọ́wọ́ wàfíìmà ànfàkọ̀hù owó tó o ní láyé bó o lò ṣe náà níbo ló ti rí àti pé ńgbà tó o rí tán bó o lò ṣe náà. capitalism ò dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀ socialism ò dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀ islam tó wá dá wa lẹ́kọ̀ọ́ míì tí gbogbo wọn ò wa òun lè ẹ̀kọ́ wípé tó o bá kówó jọ àwọn tálíkà àwọn náà ní hazu nínú owó tó kó jọ ìwọ nìkan kọ́ ló ní tọrọlọ́run ló lówó Awa wá to zaka kalẹ̀ ó gbọ́dọ̀ yọ zaka tó bá ti wà eligible fún zaka sàárà fẹ́ni tí ò tiẹ̀ wà eligible fún zaka àtẹni tó wà eligible fún zaka sàárà náà fìlà wà tá a lè mọ́ fi dúdú ọgbà yọ mo fẹ́ ran ẹnìkan lọ́wọ́ ń wówó tí yóò fi sanwó rẹ́ǹtì ilé rẹ̀ ń wówó oúnjẹ mo fẹ́ ṣàánú mo fẹ́ tọrẹ àánú Islam gbé sọ̀dàkọ́ọ̀tù kalẹ̀ Islam gbé àwòkọ́ọ̀fù kalẹ̀ ẹni tó bá fẹ́ ṣe endowment mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí mo fẹ́ gbẹ́ kànga fọlọ́hún mo fẹ́ gbẹ́ bọ́ọ̀hò fọlọ́hún àbí mo fẹ́ gbé nǹkan kan kalẹ̀ tí ó jẹ́ fixed asset tí ó máa generate ládàá fún mi láì mọ iye ọdún. a ní àlùwàsíyàtù asọ̀kalẹ̀ tó lè sọ kó o tó lọ bọ́lọ́hún kó o tó kú wípé tí n bá kú ilé mi ti ń bẹ ní Yaba ẹ bá ń bon lágbájá tí n bá fayé lẹ̀ property mi ti ń bẹ níbi báyìí ẹ bá ń gbé fáwọn ọmọ òrukàn ẹ ilé mi ti ń bẹ ilẹ̀ mi ti ń bẹ ń bí báyìí mọ́ṣáláṣí ni ẹ fi kọ́ wàsíyà ni ni tún létò fún ìsìláàmù tún ní nǹkan tá à ń pè ní àlọ́ ọmọrá òun yàtọ̀ sí a lọ sí maka ọmọrá kò yẹ sórí ọmọrá oníta ni mi yìí alájọṣe mi àti kékeré ni a jọ lọ ni mo wá fẹ́ ràn mi ti ń Abuja ẹjọ́ ọmọ gbé bẹ́ẹ̀ yọ́ọ́ mọ̀ gbé bẹ́ẹ̀ yọ́ọ́ dẹ̀ mọ̀ dàbí ìgbà pọ́hùn lónìí kọ́ darí ẹ̀ ṣe ń tóhùn ń bẹ̀ títí fá tẹ̀mí ẹ̀ jáde lọ́rùn ẹ̀ yẹn ni títí tí ó fi kú tí ó fi ka property yẹn àwọn property rẹ̀ tọmọ rẹ̀ èmi mo ní àmọ́ lókun ìgbà tí ń bá ń bẹ láyé tí ọba fún un àlọ́ ni wọ́n ń pè é oríṣiríṣi bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀nà ìgbà náwó ọ̀nà ìgbà ṣàánú kódà mìíràfù owó tó o bá fi kalẹ̀ dúkìá rẹ tó o fi kalẹ̀ sáyé bó ni wọ́n ṣe pín kùránì dá sí wọ́n kọ́ tún ló pín fúnra rẹ fún àwọn tó jẹ́ ọmọ bàbá rẹ ìyá rẹ ìyàwó rẹ àwọn tó ọ̀rọ̀ rẹ kàn gbẹ̀ngbẹ̀ngbẹ̀n tó yẹ kàn jogún kùránì ti bọ́ pín o ní tọwọ́ ara rẹ pín fúnra rẹ ẹ wo bí islam ṣe kó wa nílẹ̀ tán tó bá wa dá sí gbogbo nǹkan gbogbo kinní wọ̀nyí kọ̀ọ̀kan capitalism òun nígbà tó ti kówó ẹ jọ wọ́n ló lówó ẹ fúnra rẹ tó bá wùn ẹ kó bùnyàn tó bá wùn ẹ mọ́ bùnyàn ẹni tó fẹ́ fún tóun pèrè ń tálíkà kí lòun wò tóun fi jẹ́ tálíkà ń tiẹ̀ kóun náà lọ ṣàpùnú máìndì ẹ̀ kọ́ ọmọ bá ṣe ń ṣòwò kọ́ ọmọ bá ṣe ń níṣẹ́ lápá kó yé máa tọrọ owó káàkiri mọ́ wọ́n ló lówó ẹ capitalism nù ẹ tó bá tòṣì kọ̀ọ̀kan mi socialism ní gbogbo tálíkà tí wọ́n bá mẹ́nu lù ẹ fọ̀rọ̀ wọn léjọba lọ́wọ́ kíjọba ó máa tọ́jú wọn ẹ jẹ́ ìjọba ó máa bàbá fún gbogbo wa islam ló ní rárá a ní wo tálíkà ràn tá a bá wò wọ́n ràn àdánwò náà ni ó padà jẹ́ fẹ̀yìn tẹ lówó torí ẹ̀ ní security tán bá ń rọ́ọ̀bù yín tí wọ́n bá ń lọ yín lọ́wọ́ gbà ẹ tètè ràn wọ́n lọ́wọ́ ẹ tètè ṣàánú wọn ẹ tètè di ẹrù tí wọ́n mọ́ ti yín ètò ìsìláàmù nìyẹn àwọn ẹ̀kọ́ yìí là ń dára wa là ń dára wa láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn àwa amẹ́nu débi ọ̀rọ̀ shares tí àwọn èèyàn máa rà tó jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà ìgbàlódé láti fi lè invest owó tó o bá lówó lọ́wọ́ pé mo mi ò fẹ́ kówó yọ wà idle mo fẹ́ kó máa mú income wọlé mo fẹ́ kó máa generate àǹfààní fún mi kí ni mo lè fowó yìí ṣe ẹ jẹ́ n ra shares àbí kí n ra shares sí company pẹ̀lú àníyàn wípé mo fẹ́ máa fi trade àwọn ẹgbẹ́ rẹ ń ṣí ṣọ́ọ̀pù ẹ̀wà àwọn ẹgbẹ́ rẹ ń ṣí ṣọ́ọ̀pù rẹ sì wọ́n ní rárá wọ́n fẹ́ tẹ ọ́ bẹ̀rẹ̀ láti ibi tó kéré ẹ ọ fẹ́ máa ńlá <laughs> ẹja tó tóbi ọmọ ara ṣẹ́ẹ̀sì kọ́mpìnì káàkiri wọn náà máa trédì ẹ̀ ọmọ ọmọ kí ló fẹ́ ṣẹlẹ̀ kọ́mpìnì wo ló súnmọ́ kí value ṣẹ́ẹ̀sì rẹ̀ ó appreciate yẹn ni pé kí price rẹ̀ ó lókè àsìkò tó bá lọlẹ̀ wàá rà àsìkò tó bá lọ sókè wàá tà wàá make owó láti bí margin ọ̀nà ìgbàlódé ni láti invest kí ọmọ ara ṣẹ́ẹ̀sì kí ni Islam sọ fún wa nípa ẹjẹ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ láti bí wípé alọ́kùd àwọn kátàkárà nínú ìsìláàmù ń lọ bí ìran márùn ìran márùn tá a bá fẹ́ kó dodo ẹ̀ ńlẹ̀ tá a fẹ́ gúrùpù wọn a classify wọn sọ́nà márùn kátàkárà àwọn ìran kátàkárà kan bẹ tán pé ní wọn kúrú muawadot ìran kátàkárà wípé àbí ìran ẹ ìran investment wípé èmi ó mú nǹkan kan lẹ̀ látọwọ́ mi ìwọ tí mo kọjú sínú ó mú nǹkan kan lẹ̀ látọwọ́ rẹ̀ àwàjọ exchange muawadot eh, exchange contract ni a ní nǹkan kan counter value méjì ìwọ nìkan lọ́wọ́ èmi nìkan lọ́wọ́ ìwọ bùkátà sí tọwọ́ tèmi èmi bùkátà sí tọwọ́ tiẹ̀ á wá jọ exchange rẹ̀ ìwọ ní ilé èmi lówó lọ́wọ́ mo fẹ́ ra lé ìwọ ní ìdí owó wàá wá talé fún mi èmi ò gbowó fún ọ n tá n pè ní sale transaction nínú òkúdùl muawadọ́ọ̀tì ní bẹ́ẹ̀ wọ́n wà nínú òkúdùl muawadọ́ọ̀tì ní ìjára wà òun ní pé ìwọ ní ilé èmi lówó lọ́wọ́ mi ò fẹ́ ra lé àmọ́ mo fẹ́ rẹ́ǹtì lé wàá wá líìsì ilé fún mi wàá rẹ́ǹtì ojúlé mélòó kan fún mi ń bẹ̀ àǹfààní tí mò ń gbà látọ̀dọ̀ rẹ ni yusuf rock mo ń fa àánú ilé yẹn èmi kọ́ mo nílé ìwọ ni landlord ó wá líìsì yusuf rock ti ilé náà fún mi àǹfààní gbébẹ̀ fúngbà díẹ̀ màá máa wá sunú ilé náà màá máa gbádùn rẹ̀ ó ti di usufruct ti àǹfààní ò ti di tèmi lásìkò òun èmi kọ́ mo nílé àmọ́ àǹfààní inú ilé yẹn ti di tèmi kí ni ó jẹ́ tiẹ̀ òun ni rẹ́ǹtì tí n bá ń san fún ọ nínú kúndùn mọ́ àwọn àdá tì lọ́wọ́ àbí mo dẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ mo gbà ẹ́ sí kọ́mpínì pé kó máa wá ṣiṣẹ́ mo ní di sáfìsì rẹ máa bá mi ṣe nǹkan báyìí máa bá mi kọ̀wé wọ́n jẹ́ àkáńtáǹtì nínú kọ́mpínì mi yìí jẹ́ ọ́dítọ̀ nínú iléeṣẹ́ mi yìí àbí jẹ́ nìkan tí ó máa jẹ́ gateman security inú ilé yìí wàkálà ni mo ṣe ìjáratul ashkhas mo rán oníṣẹ́ kan bẹ̀ mo wá wàkálà rẹ̀ lé ọ lọ́wọ́ pé kí wọ́n máa ṣe nǹkan báyìí fún mi kí ni ó jèrè tiẹ̀ òun ni owó ọ̀yà tí ń bá san fún ọ remuneration rẹ kí ni ó jẹ́ àǹfààní tèmi àǹfààní mi ni sáfìsì tó rẹ ń dà fún mi bá mi ránṣọ ẹ bá mi kọ́lé gbogbo irú sáfìsì síbẹ̀ àti iṣẹ́ ọwọ́ táwọn èèyàn máa ń ṣe nínú àwọn wàkálà tùlọ oríṣiríṣi ìran wàkálà ni ọ wà wàkálà tùlọ eh, wàkálà bil istithmar ń bẹ́ẹ̀ mo lè kówó lé ọ lọ́wọ́ pé kó bá mi fi ṣe business ìwọ ni agent mi lọ́ọ́ bá mi invest owó yìí eye báyìí ni màá fún wọ mo pawó ìyìn pawó kọ̀ọ̀kan wọ business yẹn dáa kọ̀ dáa kọ̀ọ̀kan wọ tí mo bá rò pé income business yẹn ò ní kọjá bóyá one million mo gbé fún ọ tẹ bá invest rẹ gbogbo ń tẹ lérò pé bóyá ó lè jẹ eh, profit tí ó wọlé ń bẹ lè má kọjá two hundred thousand èrò wa nìyẹn mo dẹ̀ ti agree pẹ̀lú wọ pé fifty thousand ni fixed amount tí wọ́n máa dà gẹ́gẹ́ bí agent tó ń bá mi invest ẹ wá ṣe investment náà lọ́wọ́ wá fàlùbáríkà sí instead of two hundred thousand lówó bá yapa ló bá di four million ẹ̀hẹ́n ìwọ wákìl ìwọ tó jẹ́ agent ò wá ní yíwùn padà kò ní rárá o ò lè gba fifty thousand o rárá owó tó gbà wà fix kò ṣeé yí padà nítorí pé kì í ṣe mùdọ́rábà là ń ṣe àpàdà sọ̀rọ̀ eléyìí náà wàkálà ni wọ́n ń perú nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn èyí tá a sọ yìí náà ń pè ní òkúdùl muawadat ó tún wá kó àwọn ọ̀ràn kan nínú kátàkárà tí wọ́n ń pè ní òkúrú tabaruat àwọn àwọn kì í ṣe wípé mo fẹ́ nǹkan kan lọ́dọ̀ rẹ ẹnìkan lòun fẹ́ fi nǹkan kan ṣe ẹnìkejì láàánú ẹnìkan fẹ́ fi nǹkan kan ṣe ẹnìkejì láàánú irú ẹ̀ ní sàárà wà ṣe mọ̀ pé mo kó fún mi ò retí nǹkan kan lọ́dọ̀ ẹ̀ pé yóò san fún mi padà ọ yàtọ̀ sí ìtí mo fi rajà alihiba mo fún ẹ ní gift àbí alqardu mo yá ẹ lówó mo fi ṣàánú ẹni àlàáríà àbí kéde ṣòwò mọyẹ mọyẹ láṣọ olóòfẹ́ ṣèyàwó o sì nídìí aṣọ òfì aṣọ òkè èmi sì nílé mo wá gbé fún ẹ pé aṣọ rèé àbí ilẹ̀ mi ti ń bẹ́ ń bí báyìí mo yá ẹ fúngbà díẹ̀ mi ò ní gbowó àríyá ni wọ́n ń pe irú nǹkan bẹ́ẹ̀ àbí wákùfù tá a endowment àbí wàsíyà tí mo fẹ́ fi bùn ọ́ nìkan àbí ọ̀mọ̀rá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkúdù tàbàrù àti ni wọ́n ń pe gbogbo irú àwọn contract bẹ́ẹ̀ nítorí jẹ́ wọ́n máa pín ni pé ó ní òfin tó de gúrùpù kíláàsì kọ̀ọ̀kan nínú àwọn kọ́ńtrákìtì tá à ń sọ yìí òfin tó de tabaruwaati kọ́ ló de mọ̀ àwàdọ́ọ̀tì tá a kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan à ń bọ̀ wábi tí ṣíẹ́sì bọ́ sí mbẹ̀ ńbẹ̀ gẹ́gẹ́ là ń lọ ìran míì nínú kíláàsì àwọn kọ́ńtrákìtì àti kátàkárà tá a jọ máa ń ṣe tá a fi máa ń dòwò papọ̀ òun ni òǹkódù tàwọ̀fẹ̀kàt èmi ti lẹ́tọ̀ọ́ kan lérí rẹ bóyá gbèsè ló jẹ mí àbí mo ta kinní kan fún ọ mo ní kọ́ ọmọ sanwó létà ẹ̀mí mi ò balẹ̀ ṣọ́ sanwó yẹn àbò ní san kẹ́mi mi lè balẹ̀ yìí pé kọ́dà tó o bá sá lọ tó o bá fẹ́ sanwó mo ní nǹkan kan ní nǹkan tí mo lè tara rẹ̀ rówó mi tí mo ti gbà kalẹ̀ lọ́wọ́ rẹ̀ wọn náà pè ní òkúdù tawthiqat àwọn kọ́ńtrákìtì tó mọ́ ìfinilọ́kànbalẹ̀ lérí iltizamat àwọn obligation mi ta ní lérí ara wa òun ni bíi kanidoman guarantee ẹ ọfẹ fẹ́ yá owó lọ́wọ́ mi kì í ṣowó èlé o ó kàn fẹ́ àbí ó ra nǹkan kan mi ó sanwó létà kírẹ́dìtì náà lòun náà padà end up sí mọ̀ á ní pé mi lè balẹ̀ pé wàá sanwó yìí ti ń bẹ́ẹ̀ bí báyìí ló fi dúró ẹ̀hẹ́ rahanunu wá dúró ìyẹn náà ń pè ní rahanu pledge ìyẹn náà nínú káàtì lọ́wà àbí mo ní ọlọ́mẹ́nìkan wá tí nínú àwọn kúdù tàwfíkàtì lọ́wà àbí mo béèrè dọ́mán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ garanti ìran kan tún bẹ nínú òkúdù lẹ̀ ẹ̀ nínú ìran òkúdù àwọn contract tí wọ́n ń pè ní òkúdù amanat contract àmánà ẹ̀ kìí ṣe pé ìwọ fẹ́ fi rówó èmi náà fẹ́ fi rówó a fi trust ara wa ni òun ni bí wàdí à kí n deposit owó sọ́wọ́ rẹ pé àbí kí n tọ́jú owó sọ́wọ́ rẹ pé ẹ bá mi tọ́jú owó yìí bá mi tọ́jú one million yìí jọ wà lọ́wọ́ rẹ fún ìgbà díẹ̀ ẹ àbí kí n dẹ̀ sọ pé mo tọ́jú aṣọ àbí nǹkan mi tí tangible asset mo tọ́jú ẹ̀ sí ọ lọ́wọ́ fún ìgbà díẹ̀ ń bọ̀ padà ọmọ wa bá mi mójútó o lè béèrè owó lérí ẹ̀ nípa n tẹ́ tọ́jú sí mi lọ́wọ́ yìí láàmú ẹ èmi wá bi tí ń tọ́jú ni ẹ fún mi léye báyìí kí n wá mọ́tò yìí mo fẹ́ travel ìdẹ̀ fẹ́ pààkì ẹ̀ sí any anywhere mo kàn fẹ́ mo fẹ́ bi tí ó save àbí mo gbé owó lé ọ lọ́wọ́ àbí mo ṣàgbé nǹkan míì náà tó wà valuable bóyá gold mo wá tọ́jú ẹ̀ sí ọ lọ́wọ́ ọwọ́ ń bá mi mójútó wàdíhàn ni wọ́n ń pelé yìí hàn òun náà lófin tó dé tí nǹkan bá ṣe ntí mo tọ́jú sí ọ lọ́wọ́ ta ló jẹ gbèsè ọ̀gbọ́n mi nǹkan ṣe ta ló jẹ gbèsè sónídìí ká wádìí ìwọ tí mo tọ́jú nǹkan sí lọ́wọ́ sọ ọmọ sí bó ṣe lálàṣe àbọ̀ ọmọ sí tó bá yẹ sí pé ọmọwọ́ mẹsẹ̀ ọtọ́jú ẹ̀ ó fi síbi tó yẹ kó fi sí gbogbo gbìyànjú tó yẹ kí n ò ṣe tí nǹkan fi mọ́ sèvù ló ṣe jẹ́jẹ́ ni ọwà táwọn olè wá ká ọmọ wọn dẹ̀ gba gbogbo tí mo tọ́jú sí ọlọ́wọ́ wọn gbà lọ́wọ́ ẹ̀ mi ò ní dé kí n sọ pé dandan dandan bá ń wọ́wọ́ mi kò tọ́nu ṣẹ̀ríà nítorí wípé owó tí mo fi sí ọ lọ́wọ́ mo fi sí ọ lọ́wọ́ àmọ́ nẹ́tàn ọwọ́ rẹ̀ yẹ́dù àmánà ni ọwọ́ àmánà ni tí kò gbọdọ̀ take responsibility nígbà tí ó bá wà negligent nígbà tí ó bá jẹ̀bi àmọ́ wọ́n pé wọn náà lọ tọ́jú ẹ̀ síbi kan tí ò sèèwù ìwọ lọ jẹ gbèsè tí irú nǹkan bẹ́ẹ̀ bá sọnù ó láwọn òfin tó de tó pọ̀ àwọn ọ̀ràn tó wá sì karùn-ún nínú gúrùpù àbí kíláàsìsì ìtànpè ní contract kájọ dòwò pọ̀ ní okudul musharakat àwọn òwò tá a jọ dàpọ̀ tó jẹ́ sí pé àtiẹ̀ àtèmi àwa méjèèjì papọ̀ ńlá jọ dá nǹkan kan papọ̀ láti rere kan jẹ ọ̀kúdùl musharakat nínú rẹ̀ ní almuzara hàn kí n gbé ilẹ̀ fún ọ ní máa bá mi dáko sérí ilẹ̀ yìí mo ní ilẹ̀ ekasi fifty nílùú wa wọ́n máa lọ́ọ́ filẹ̀ yẹn dáko dodo tẹ́ bá rí lérí ẹ̀ àjọ máa pín àbí ọ̀kúdùl musakat èmi ti gbìn ọ̀rẹ́ dì máa bá wọ́n mi sí àbí mudaraba almudarabatu òun ní pé mo lówó lọ́wọ́ ìwọ mọ̀ nípa business business kan bẹ tó yí ọ sí dáadáa tó dá ọ lójú ń wá ń ká ọ lára pé káì tí ń bá rí ń bá rí capital ní káì èmi wá ní yéé ṣe káì mọ́ èmi lówó lọ́wọ́ èmi ọ̀dẹ̀ mọ́ bá ṣe ń ṣe business ǹjẹ́ mo lè kówó fún ọkọ bá ń ṣe business yẹn tèrè bá dé àjọpin n tí wọ́n contribute ní effort ìgbìyànjú àtòógùn àti ìjẹ́ expert ní agbọ́nrin yẹn n tí wọ́n fẹ́ contribute nu èmi fẹ́ contribute owó èmi ò mọ̀ ń pa business èmi wá gbowó kalẹ̀ ìwọ fẹ́ gbé ogún àti gbìyànjú kalẹ̀ àwa jọdá méjèèjì papọ̀ ẹ lọ fi investi tówó bá wọlé tá a bá rèrè a jọ pín lérí ratio tá a ti jọ agree tá a bá rèrè èmi lùzì owó ìwọ náà lùzì ìgbìyànjú rẹ àtògùn rẹ mùdọ́rábà wọn ń pè é òun náà lófin tọ́pọ̀ nínú ṣẹ̀ríà ó wá kan àlùmùsàràkà èyí tí ṣẹ́ẹ̀sì ń bẹ lábẹ́ rẹ̀ gangan mùsàràkà ni pé ìwọ àtèmi jọ fẹ́ da owó papọ̀ àgbè e fẹ́ nìkan tí ó jẹ́ third party òun ni ó máa bá wa fowó yẹn ṣe business àti ìwọ àtèmi àmọ́ ń pa business yẹn ìwọ sì lè mọ̀ ń pẹ́ àmọ́ relationship tó dà wá papọ̀ ní pé mùsàràkàtà ń gbowó kalẹ̀ kémi náà gbowó kalẹ̀ ká wá jọ di partner nídìí investment náà partnership partnership ní pé ká da nǹkan kan papọ̀ ká jọ máa fi ṣòwò. So ó wá lè jẹ́wọ́ náà lọ́jẹ́ mùdọ́rìbù another relationship míì tún tèmi ní pẹ̀lú rẹ nìyẹn ó sì lè jẹ́ ẹnì kẹta kan lágbèlé lọ́wọ́ tó tábà wá ní ṣẹ́ẹ̀sì company tó bá ní ṣẹ́ẹ̀ ní company kan ntó níbẹ̀ ni ṣẹ́ríkà ó ní ṣẹ́ẹ̀ níbẹ̀ ìyẹn ni pé ó jẹ́ partner nínú àwọn tó ní company wọn ó ní ownership undivided ownership ìyẹn ni pé ownership tí ò ṣeé pín a lè pín pé kọ́mpìnì yìí ò dédé tiẹ̀ ń bẹ̀ ní kò sí dédé gbogbo yín jọ ní papọ̀ ni tí kọ́mpìnì yẹn bá ń jèrè ẹjọ́ lè rí ẹni tí kọ́mpìnì yẹn bá ń lose ẹjọ́ ní lọ́ọ̀sì ibẹ̀ ni gbogbo asset tí kọ́mpìnì yẹn bá ní tó fi mọ́ building wọn ẹjọ́ ní ni kò bá jẹ́ share unit kan péré ló rà nù share ẹ àwọn kan kó wọ́n issue share nísìnyí wọ́n yá kọ́mpìnì ńláńlá kan ní Nàìjíríà ẹ kọ́mpìnì Dangote lápèjúwe èyí tí ń fi ń ṣe ṣúgà ṣíẹ̀ ó wá ra ṣíẹ̀ níbẹ̀ ṣíẹ̀ tó ra níbẹ̀ bóyá ó ra unity ẹyọ kan bóyá price unity ẹyọ kan jẹ́ one thousand naira àbí ń jẹ́ ten thousand naira unity kan péré ló ní ìwọ àtàwọn tó ní unity five hundred million àti seven hundred million ẹjọ ní kọ́ńpínì ni ẹ kàn ní jura yín lọ́nbẹ̀ ni n ti ń jẹ́ ṣíẹ̀ nìyẹn ẹjọ máa ṣíẹ̀ profit ẹjọ máa ṣíẹ̀ loss nígbà tí loss bá dé ìran méjì ni wọ́n ń pè ní sherka kájọ ní nǹkan nínú Islam partnership sherkatul milki wa sherkatul akidi wa ntọ́jẹ́ fẹ́ farabalẹ̀ lọ́gẹ́gẹ́ ọ̀rọ̀ shares yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèpẹ́ fi share lọ wá pé òwò ara share ní báńkì òwò ara share níbìkan kó lè yé kálukú dáadáa kí lọ́mọ wádìí tán bá ti fi share lọ lára rẹ̀ tó fi mọ̀ sí àlàálí ni àbí haram wọ́n ń pe sherka kan ní sherkatul milki èmi àti ẹjọ jáde lára bàbá kan náà bàbá ni wàá fayé lẹ̀ ọ wá fi àwọn ogún kan lẹ̀ fún wa wọ́n ní ilé tó ní ní Maitama ilé olókè ni kémi ó mú òkè kí wọ́n mú sálẹ̀ àjọ ni ilé yẹn ni partnership wà láàrin èmi àti ẹ níbi property náà sherkatul milki ni wọ́n ń perú ẹ̀ àbí wọ́n tiẹ̀ tí ì pín ń pé òkè ní títa ní àbí títa ní tòkè títa ní tìsàlẹ̀ àwa méjèèjì la jọ property yìí àbádẹjọ dáwọ́ra property náà pé àwọn ní ẹnìkan fẹ́ ta ilé kan ní kinní èmi lábò owó mo wá mo dẹ̀ fẹ́ rà mí ò fi ó bọ́ mo wá sọ fún wọn náà pé ṣé o ní interest wọn náà ló ní interest adáwó papọ̀ àjọra àjọra ilé náà pé kọ́ mọ̀ mọ́ wa èmi rẹ̀ lájọ ní sherkatul milki wọ́n ń pè sherkatul akidi òun ni anything tẹ́mi rẹ̀ jọ ní àmọ́ àníyàn tá a fi ní lákọ̀ọ́kọ́ ọjọ́ ni pé adàníyàn pa afẹ́ jọ ní kinní yìí afẹ́ jọ fi owó yìí ṣe business a wà fowó yẹra nǹkan kankan yẹn bísínẹ́sì ló jẹ́ fún wa kì í ṣe pé a ìǹtẹ́ǹdì property náà fún bóyá rẹ́sídẹ́ǹsì àbí nǹkan kan míì a fẹ́ fi ṣe bísínẹ́sì ni àpèjúwe ni pé ṣọ́ọ̀pù kan ń bẹ ní Èkó Ìdúmọ̀tà ó dẹ̀ bọ́ sí ibi tó wà lucrative gan tẹ́ bá fi ṣọ́ọ̀pù yẹn rẹ́ǹtì ẹ̀ rówó tó pọ̀ mẹ́ẹ̀ jẹ́kẹ́mi èrè ó dáwó papọ̀ wọ́n fẹ́ ta ṣọ́ọ̀pù yẹn ká jọra èmi àti ẹ ò ní intention pa àmọ́ tajà mẹ́ẹ̀ èmi àti ẹ fẹ́ máa fi ṣọ́ọ̀pù yẹn rẹ́ǹtì ni ẹ ṣẹ́ríkàtù akidin ni wọ́n ń pe eléyẹn a ní intention pé ara property náà partnership náà lórí wípé àjọ fẹ́ máa profit ń bẹ ìkọ̀ọ̀kan méjèèjì ló lófin tó dé nítorí n tá à pè ní guarantee èmi gẹ́gẹ́ bíi partner ṣé mo lè fi ọlọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bíi partner mi pé mọ́ wọ́rì share tiẹ̀ nínú property yìí àbí share tiẹ̀ nínú investment yìí mo fi ọlọ́kàn balẹ̀ pé ọmọ rí owó rẹ pé tí lọ́ọ̀sì kan bá yọjú èmi ní mọ̀ fara gbá èèwọ̀ ni kí n ò ṣe bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ìtọ́fà ni wípé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ń tẹ́ ń dánwò ó ti di rìbá mọ́ yín lọ́wọ́ ìwọ mú one million naira kalẹ̀ èmi náà gbé one million naira kalẹ̀ ó di two million akólérí bísínẹ́sì kan pé ẹ bá wa fi ṣòwò mo wá fi ìwọ kan lẹ́mi balẹ̀ ìwọ kejì mi lẹ́mi balẹ̀ pé sórí one million tiẹ̀ òwò yìí mówó wá o kò mówó wá o wàá rí one million rẹ má wọ́ọ̀rì owó rẹ ó pé kódà èrè rẹ gan mo tún lè promise ní pé wàá rèrè èmi ò máa fara gbá loss ìwọ ọmọ rí profit ń dodo gbà kódà bí ò sí bí business tá à ń ṣe ò mú profit wá ìmọ̀ ọ̀rọ̀ owó rẹ san ìtumọ̀ rẹ̀ ní pé tẹ bá kíyèsí dáadáa mo yáwó lọ́wọ́ ẹ̀ ni ó ti di bí ìgbà pé mo yá owó lọ́wọ́ ẹ̀ fi ṣe business ṣẹ́yìn kí tá a bá yáwó dandan ni ká dáwó padà mo ti guarantee capital rẹ̀ mo ti garanti in tóun kó wọlé tó dẹ̀ yẹ kájọ mọ́ share loss kádẹ̀jọ mọ́ share profit tó bá yẹ pé real partners ni wá in tó ti mú capital tiẹ̀ àti principal tiẹ̀ tó kó lẹ̀ tó ti mú wa guaranteed tó ti mú wa protected á já sí pé ó yá mi lówó ni nítorí ẹni tó bá yá àyàn lówó ni owó rẹ̀ máa ń wà guarantee ń padà padà fún un ó ti wá di rìbá ń gbọdọ̀ gbà tá a bá ń san èlé lé lérí ní òfin yẹ níbi tá a bá ti pè ní sharikatu akad ẹ àjọpọ̀ra ṣíẹ̀ sí company ẹ o ní partnership ń tẹ́tẹ̀ jẹ́ sí pé intention yìí náà ni pé kí company yìí lè mọ mú wọlé yọ mọ mú dividend wọlé intention yìí ni pé kẹ́ ẹ lè mọ rere ń bẹ̀ tó bá ti rí bẹ́ẹ̀ ó ṣe é wọ̀ kí wọ́n á sọ fún wọ̀ kan tó jẹ́ shareholder wípé principal rẹ àbí capital rẹ tó kó wọlé àbí profit rẹ wà guarantee pé a máa san profit fún ọ ni kò sí bí nǹkan bá ṣe lè rí àrọ́jà ta o àrọ́jà ta o company ń perform dáadáa kò perform dáadáa ò dandan ni kò gbowó níjọ́ tí dandan yẹn bá ti wà nínú terms and conditions tí ń bẹ nínú dọ́kúmẹ́ǹtì yẹn ó yẹ kó o ti mọ̀ pé kò bá ṣe rí ọlọ́run ọba mu toró ti di rìbá reason tó fi jẹ́ rìbá náà la ṣàlàyé yìí ó ti dàbí ìgbà pọ̀ yá wọn lówó tí wọ́n guarantee owó rẹ̀ ń pa wọ́n san padà fún ọ tòun tèlé lè e lérí ìyẹn ló fà á nìran kan nínú share tán pè ní preference share kò fi tọ́ nínú ṣẹ̀ríà ìran méjì ní shares tá a bá pín ní méjọ́lì pé mélòó ló pín sí wọ́n ń pe share kan ní common shares wọ́n ń pe share kan ní preference share common share ni pé gbogbo wa o àjọ máa share common right àdẹ̀ máa share common obligation àjọ máa share profit bákan náà àjọ máa share loss bákan náà common share sáfù primary nù wọ́n á lè fẹ́yìn kan preference pé nítorí àwọn ìdí kan sídìí kejì tí wọ́n fẹ́ẹ́ fi fa ojú yín mọ́ra ń pé kẹ́ wá invest ń pé shareholder lẹ́yìn náà jẹ́ àmọ́ tí profit bá ti dé tí yín lákọ̀ọ́kọ́ máa pín fún yín náà ní tó bá kù làwa yòókù ó pín mọ́ra wa lọ́wọ́ tí ìtókù bá pẹ́ tó bá tó bá ẹ̀ tó bá tó bá nítumọ̀ ajá sí pé a rí profit a rí ó lé tí ìtókù ọ̀bá nítumọ̀ ajá sí pàwọ́ lámọ̀ bí ẹ lọ ẹ̀yìn kan bẹ òkè lẹ́yìn wà nínú shareholders shareholder lẹ́yìn náà àmọ́ ti ní profit tẹ́yìn ọgbà tó ẹ́ pé tiyín lákọ̀ọ́kọ́ pín fún yín náà a dẹ̀ ti fix yẹ èyí tó bá wá ṣẹ́kù ó pọ̀ o ó kéré òun làwa yòókù ọmọ pín mara wa lọ́wọ́ kí ló sún ẹ̀yìn kan sókè lẹ́yìn tó ń pè ní preferred shareholders n tó sún yín sókè yẹn ti guarantee capital tiyín ó ti protect yín yàtọ̀ sáwọn yòókù ó ti jí ó ní future rìbá nínú ìyẹn ni preference share ò fi tọ́ nínú ṣẹ̀ríà ìyẹn ni share tán ń pè ní redeemable share ìkànnì preference share ni tán ń pè ní redeemable share ni kò fi tọ́ nínú sharia nítorí pé promise wà pé shareholder wọn tẹ ní preference share yìí ìyẹn ni pé láàrin ọdún a san gbogbo owó tẹ kó wá a san padà fún yín tòun tèrè ó jẹ́ kí ìtumọ̀ ẹ̀ nípa ẹ yá wọn lówó ni nítorí wọ́n ti ní commitment ń pa wọn dáwó padà fún yín tòun tèlé ìtumọ̀ kan náà ni ó túmọ̀ sí ìyẹn ni àwọn àfa ìsìláàmù fi faramọ́ níta ń pè ní common àti uh, sorry pri, uh, preference share common share lọ́tọ̀ nínú ṣẹ̀ríà pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tá a sọ nísìn. àwọn uh, majma al àkójọ àwọn àfa àgbà èmi nìkan kọ́ mọ̀ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí láfa yìí wá ń sọ yìí <laughs> àwọn àfa àgbà tí wọ́n tóbi jù láyé tí wọ́n kẹ́kọ̀ọ́ ṣẹ̀rí àjù tí wọ́n yanjú mbẹ̀ wọ́n ní ìpàdé tán máa ń ṣe àti sáìtì wọn níjó ní náà eh, mọ́júmọ́ àfikì ìsìlámì mọ́júmọ́ àfikì náà tún wà táwọn ń tẹ̀lé rọ́bìtà aráàlú ìsìlámì àwọn ní ìpàdé tí àwọn náà sọ̀rọ̀ lérí ẹ̀ resolution wọn ni pé preference share nínú islam haram ni common share lọ́tọ̀ pẹ̀lú àwọn májẹ̀mú àyòfì eh, accounting and auditing organization for islamic financial institution fatiwa tí wọn náà resolution wọn ni pé nǹkan ní preference share nínú islam haram nítorí rìbá ńbẹ́ńbẹ́ kò tọ́ ẹnu gbogbo wọn kò lè lérí common share tí wọ́n á lọ́tọ́ tó lè rà wọn náà ní májẹ̀mú ó kàn lè lọ investment bank lọ ra share báyẹn pé wọ́n ní wá ra share àwọn kan ní wá de owó mọ́lẹ̀ kí n ra share gbọ́n ti rà kọ́ yẹn o tọ́ ọ bá fẹ́ kó ìbínú ọlọ́wọ́n ọba ń àbí wọ́n ń pe kíní kan ní unit trust wọ́n ń pe kíní kan ní mutual fund táwọn yẹn máa fi invest company ni tóun wò ké ìwọ lè má dá sí ẹ̀tọ́ dáa mọ̀ ọ lè má dá bọ́ǹdì olú ẹ̀kọ́ máa ra mọ̀ àwa ti gbéra wa kalẹ̀ ìwọ kan kówó wá àwọ̀ bọ̀ àbọ̀ invest owó rẹ̀ káàkiri á dẹ̀ diversify ẹ̀ tí yóò fi máa mú reasonable profit wọlé wọ́n kò wọ́n ní mutual fund wọ́n kò wọ́n ní unit trust ń bò míì kó o tó kówó lé wọn lọ́wọ́ ń pé kán bọ̀ ra share májẹ̀mú ṣíẹ̀ tọ́tọ́nú islam ni pé aslu nashati sherka kọ́mpìnì tẹ́ fẹ́ ra ṣíẹ̀ sí síbẹ̀ kó jẹ́ kọ́mpìnì tí ń ṣòwò rere òwò tó tọ́nú ṣẹ̀ríà kọ́mpìnì yìí bísínẹ́sì tẹ́ ń ṣe ní ẹlẹ́dẹ̀ wọ́n ní ẹlẹ́dẹ̀ wọ́n ń fáàmù ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ gidi ẹlẹ́dẹ̀ tó tóbi tó pọ̀ wọ́n á ní ó wá ra ṣíẹ̀ síbẹ̀ ó wá lọ sóríire kì í sóríire ló ṣe o ṣíẹ̀ tó fẹ́ rà sírú kọ́mpìnì bẹ́ẹ̀ haramu ni àbí wọ́n ní ó wá ra company tí ń produce ọtí ó wà nàìjíríà tẹ́ẹ̀mọ̀ rí orúkọ tiẹ̀ náà nínú ẹ kíní wọ́n ṣe ń pe kíní security commission tí wọ́n bá ń ṣe news lálálẹ́ mọ̀ rí pé share company báyìí kí wọ́n da akọ rẹ̀ ẹ ń pé tí mo sọ títí dodo ń ti mọ̀ ẹ́ náà ẹ ń pé share rẹ̀ ń lòkè yìí ń lọlẹ̀ àwọn kan náà wọ́n ra share yẹn sọ́wọ́ ọmọ mùsùlùmí máa pọ̀ nínú wọn tóun tiẹ̀ ní rò pé Islam dá sí tó yẹ kó wọ́n ra share sírú company bẹ́ẹ̀ ọtí ni wọ́n ń produce gbogbo ìyẹn ti mọ̀ wọ́n ní nǹkan míì tán fowó ṣe àbí tán fi company wọn ṣe ọtí ni wọ́n ń ṣe tírú wọn bá ṣe tán bá issue shares IPO kò tọ́ fọ́mọ mùsùlùmí kọ́ra share wọn at primary level àbí secondary level máa ṣe máa issue share ni pé tí company bá rí i pé òun nídìí kí business òun tóbi sí i mò ń ṣe business kan five million mo fi bẹ̀rẹ̀ mo fẹ́ kí business yẹn tóbi sí i nítorí ó ní potential tó pọ̀ gan-an àmọ́ kò sówó lọ́wọ́ mi màá wá pè wọ́n kúnra àtàwọn mélòó kan pé ẹ̀ sì wá ẹ̀ sì mówó wá bísínẹ́sì yìí dá gan ẹ lè bìlíìfù ké mò ń rí tó seventy percent lọ́dún as profit and ah eléyìí dùn gan seventy percent gbogbo yìí náà kówó dé ẹ kówó lé lérí mo ti di tán pè ní pé yẹn issue share nìyẹn IPO ẹ eh, ẹ eh, public offering ń pé ẹ wá ẹ kó ẹ wá ẹ kó wá kẹ wá kó sínú company yìí kájọ dẹni tó ní company yìí ká tó wá rí ṣe tán bẹ́ẹ̀ àwọn àgbààgbà tí wọ́n jẹ́ bí àwọn báǹkì tó lówó lọ́wọ́ tán tóbi àwọn ni wọ́n bá wa process àwọn investment bank náà máa ń ṣe bọ́n ṣe máa ń ṣù ṣí ẹ̀ kì í ṣe tó kàn sáré tó olófin gbogbo country kọ̀ọ̀kan ni àti jurisdiction ló ní òfin bó ló ṣe ìṣù ṣí ẹ̀ nígbà míì London Central Bank nígbà míì London Security Commission tẹ́ bá dọ́kúmẹ́ǹtì gbogbo ẹ̀ tán ẹ̀ sẹ́ndì dọ́kúmẹ́ǹtì sí Security Commission àwọn náà wò ó wọ́n á retí ẹ̀ retí rating agency bíi àwọn S&P Moody's àwọn rating agency tó tóbi jù lágbàáyé wọ́n á bá yín wò ó ìyẹn company yìí báwo ló ṣe ń pàfọ́ọ̀mù sí gbogbo ẹni tó bá kówó síbẹ̀ déédéé wo ni ó rí nínú èrè bó ni kò fọkàn sérè sí ẹ̀hẹ́n so wọ́n á retí ẹ̀ pẹ̀lú àwọn financial statement yín eh, àti gbogbo performance yín historically látẹ̀yìnwá fi mọ̀ yí pé business tó dáa ni company yìí ń ṣe ó súnmọ́ kán dividend èrè san fáwọn èèyàn wọ́n á rètí ní a plus a minus b plus b minus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyàn ni ó attract gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kó lè lérí pé ah wọ́n máa rètí ẹ̀ ní a plus yìí ẹ bá máa bínú ra shares wọn ni wọ́n ní ó wà over subscribed èrò pọ̀ lérí ẹ̀ value rẹ̀ wà lọ sókè kálukú ọmọ nígbà tí kálukú bá ń rà price rẹ̀ ọmọ kọjá bó ṣe yẹ àwọn kan tẹ̀ra lọ́wọ́ bẹ̀rẹ̀ láwọn tó bá jẹ́ underwriters àbáwọn JLMs wọ́n tẹ̀ra láwọn àwọn báǹkì kankan náà máa kọ́kọ́ rà àwọn máa wá tún ta fún àwọn èèyàn àbí kí wọ́n dẹ̀ undertake pé tẹ́ ẹ̀ bá rí ta o àwa ìyọ́ra nígbà tán ti mọ̀ pé rí ta èrò wàhálà bíbà lọ gbà láwọn company lóríṣiríṣi àwọn investors lóríṣiríṣi tán bá ra tán ẹlòmíì ọ̀rọ̀ àpẹ́lá ní ẹ̀ńpá afẹ́ kọ́ pẹ́ lọ́wọ́ wa nítorí profit rẹ̀ dáa ju níta lè ta lọ àwọn kan ó sì rà àpẹ́lá ní ẹ̀ pé afẹ́ tún un ta lọ́jọ́ iwájú tí value rẹ̀ bá tún ṣe padà jù báyìí lọ torí wọ́n ti fọkásì pé bí company yìí ṣe bẹ̀rẹ̀ yìí ọwọ́ tí ń gbé yìí ó lágbára yóò padà tóbi jù báyìí lọ ó ra ní 1998 ó ra value share náà nígbà tó rà bóyá one million naira ni share tó rà ní 1998 nígbà tí ó di 2018 tó fẹ́ padà value rẹ̀ ti wọ 50 million 1 million sí 50 million value rẹ̀ ti wọ 60 àbí 100 million Eh àbí ó dẹ̀ ń trade ọ̀n ra ó ń tún tà padà lẹ́ẹ̀kan náà ó tún ra ti company míì ọ̀n ra mara wọn bẹ́ẹ̀ àgọ́rọ́dù táwọn èèyàn máa fi ra nù májẹ̀mú àkọ́kọ́ ni pé aslu nashat bísínẹ́sì tí company tó fẹ́ ra ṣẹ́ẹ̀sì ń ṣe kó jẹ́ bísínẹ́sì aláàlí pé ṣé bísínẹ́sì tọ́lọ̀ ń faramọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé company yẹn fún rẹ̀ náà kò gbọ́dọ̀ tẹnubọ̀ rìbá kọjá bó ṣe yẹ torí tá a bá ní ọmọ tẹnubọ̀ rárá ó ṣeé ṣe kó má rí company tó lè invest sí láyé ìyẹn fà táwọn scholars fi ní ẹjẹ́ amú fúfúyẹ́ fáwọn èèyàn corporate world tá a wà lénìí kẹ́ ẹ tó lè rí company tí ò yáwó ń báǹkì kẹ́ ẹ dẹ̀ tó lè rí company tí ò máa save owó sí báǹkì máa receive interest lórí ẹ̀ ó kéré wọ́n á ní receivables wọ́n á náwọn asset tá pè ní current asset tó yẹ sí pé bí owó bí bond àbí àwọn asset tí ó ṣe é sọdowó láìpẹ́ láì jìnnà tí gbogbo wọn ń generate rìbá àti owó tóun náà lọ yá ní báǹkì tí ń san rìbá lé lérí tá a bá ní káwọn èèyàn kán máa invest sí company tó bá ti nírú rìbá bẹ́ẹ̀ ẹ nífẹ̀ẹ́ rí company láyé tí yẹn lè invest sí ọwọ́ adádodo àwọn àfa àgbáyé láàmú pé kí ni ká ṣe ẹja mú òfin kan wá ẹja wà kankan nínú súnà ẹja wà kankan nínú kùránì tá a tiẹ̀ lè dúró lé tí ó fún àwọn èèyàn ní ìrọ̀rùn tọmọ mùsùlùmí ní ó fi máa ra shares sí company lóríṣiríṣi wọ́n ní ẹja dúró lórí one third pé àtúlùfù ìyẹn ni pé kí o make sure tó bá fẹ́ ra share nínú company kan kó wo financial àbí kó wo at least balance sheet tiwọn tó bá wo balance sheet tiwọn tó mọ dédé gbèsè tí wọ́n jẹ tó sì mọ dédé current asset tiwọn bí àwọn owó àtowó tán ní ní báǹkì tán sèèbù síbẹ̀ lódò nǹkan bẹ́ẹ̀ tó bá rí wípé n ti generate rìbá nínú owó yẹn àbí nínú asset company náà kò tó thirty percent. Eh? ń pé kò tó thirty percent wọ́n sọ pé ó ṣe faramọ́ àbórí wípé gbèsè tí kọ́ńpìnì yìí jẹ lọ́dọ̀ báǹkì tí mo gbowó èlé kò tó thirty percent nígbà tó wò ó tó compare nínú liability wọn àwọn tán bá ṣe bí accounting ó ti mọ bọ́n ṣe bọ́n ṣe dodo tí ń sọ yìí mò ń tọ́ láti simplify ẹ̀ kó lè yé dodo ẹni tí tó bá ti wo ń tán pè ní balance sheet tó ti wo section liability tó ti mọ déédéé owó tí wọ́n jẹ payable wọn account payable wọn báǹkì wo lẹ jẹ lówó wọn nírú báǹkì yìí ni o ti mọ̀ wípé báǹkì ti ń gba interest ni ọwọ́ àwo dédé ń tán jẹ́ nínú gbèsè yẹn ó calculate ẹ̀ ó rí i pé kò wọ thirty percent wọ́n láwọn rò pé èèyàn lè invest ń bẹ̀ kí ló dé tẹ́ fi rò bẹ́ẹ̀ àwọn àfáà tí ń sọ ni àyòfì tí mo kóòtù lẹ́ẹ̀kan wọ́n ní ṣe bí sáà dùbùnà bíi wakọ́ sọ̀rọ̀ jẹ́ ọ̀la ọ̀tá ńlá nù ànábì ń sọ fún nígbà tó sọ pé òun fẹ́ kánábì ó fún òun ní ìmọ̀ràn ẹ̀ ń pé òun fẹ́ fi gbogbo property òun ṣe sàárà fọlọ́hún ànábì ni a ó ti pọ̀ jù kí wàá lọ fẹ́ẹ́ fi ilẹ̀ tó bá kú tán tí ọmọ jẹ́ tàwọn ọmọ rẹ àwa ni ó da tó bá rí bẹ́ẹ̀ ìdá kan nù dá méjì òun ó dẹ̀ dá sí méjì ìdá kan nù dá méjì ọmọ jẹ́ tọlọ́hun ànábì ló ti pọ̀ jù ó yẹ kó fi nǹkan lẹ̀ fáwọn ọmọ rẹ náà ó wá ní ó da ìdá kan nù dá mẹ́ta ànábì ni ok ìdá kan nù dá mẹ́ta ìyẹn náà àmọ́ àfúlùsù kẹfìr ìdá kan nù dá mẹ́ta ìyẹn náà pọ̀ ṣá àmọ́ ó wà acceptable statement anabi pé ìdá kan nù ìdá mẹ́ta yẹn náà pọ̀ ṣá ń làwọn àfààní ẹja dúró lé lérí dóò kò relevant mọ́ tá à ń discuss àmì ẹja kan dúró lé lérí gẹ́gẹ́ bí ipa fẹ́ wárú sọ fún aráyé kan lè mọ rí ṣẹ́ra ní irú àwọn company bẹ́ẹ̀ if not ọmọ mùsùlùmí ò ní lè dá ṣẹ́ ní company kankan láyé tọ́rọ̀pọ̀lọpọ̀ ti ń jẹ́ company náà ni ó yá owó ní báǹkì ọ̀pọ̀lọpọ̀ ní òtọ́ bá fẹ́ wà successful tó fẹ́ tóbi gbogbo àwọn tẹ́ẹ̀rí tán tóbi jù láyé tí wọ́n lówó lọ́ọ́ jù láyé yẹn gbèsè náà ni wọ́n fi ń ṣayé ẹ lẹ́fírẹ́jì kò ní jówó tiẹ̀ nìkan lọ́mọ fi rànnù gbogbo ẹ̀ so wọ́n torí bẹ́ẹ̀ tí ó bá ti kọjá thirty percent ẹ jẹ́ àlá o ẹnu pé ntí ó bá ti ntọ́ bá ti jọmọ́ bíi rìbá ń dájú ọ̀ọ́kàn máa clean owó náà ó tún ní process tí wọ́n fi ń ṣe yẹn ìyẹn jẹ́ májẹ̀mú tó bá fẹ́ tà á lẹ́yìn tó ra ṣíẹ̀ tán májẹ̀mú tó fi ra ṣíẹ̀ ní májẹ̀mú méjì tá sọ yìí aslun nashat activity àti business tí company yẹn ṣe kọjá láàlí kọ́ ọ mọ̀ dájú kọ́kàn mọ́ kọ́kàn mọ́ díjúra ṣe ẹ̀ ọ gbọ́dọ̀ mọ̀ tí company yẹn ń ṣe dájú kọ́mọ̀ jẹ́ sí pé òkò nítorí tó bá tẹra ṣe ẹ̀ ó ti di owner ó ti ní ownership nínú company yẹn bí ìgbà pé wọ́n gangan ló ní business tí ń ṣọtí ni ìwọ àtẹni tí ń tọ́tí títí ọ̀yàtọ̀ síra yín tó bá lọ ra ṣe ẹ̀ sí Guinness lápèjúwe mo ti padà dákọ̀ wọn ọ̀ra ṣe ẹ̀ sí Guinness ìwọ àtẹni tí ń tọ́tí lẹ́sẹ̀ títí ẹ̀ yàtọ̀ síra yín kọ́ ọmọ fojú burúkú ẹni tí ń tọ́tí lẹ́sẹ̀ títí ẹni tí ń ta pẹlẹbẹ kọ́ wá rò pé lé ẹ̀sìn tiẹ̀ bẹ́tà tiẹ̀ nǹkan kan náà ní torí ṣíẹ̀ tí wọ́n náà ra the same company náà lọ ra ṣíẹ̀ sí o ní láti mọ irú bísínẹ́sì tí wọ́n ń ṣe ẹlẹ́ẹ̀kejì wá ní pé kọ́ ọmọ financial status wọn báwo ni wọ́n ṣe yáwó lọ́wọ́ owó rìbá sí báwo dẹ̀ ni wọ́n ṣe ní obligation àti sanwó rìbá bọ́n ṣe ní obligation àti sanwó rìbá àti bọ́n ṣe yáyàn lówó rìbá sí táwọn náà yẹ lómìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó wá sì kẹta wá ni pé tó bá ti wá rà á tán lẹ́yìn tó ti rí májẹ̀mú méjèèjì yìí mú ṣe tẹ́mi rẹ̀ balẹ̀ pé aláàlí ni gbogbo ọjọ́ tí wọn náà bá fẹ́ ta fẹ́ lomi o ní láti wà kẹ́ẹ̀fù kọ́ ọ mọ̀ wípé asset àti property ti company yìí nìyí àti business wọn èyí tó pọ̀ jù níbẹ̀ tangible asset lásẹ̀tì wọn ìyẹn ni pé wọn kì í ṣe owó kì í ṣe company tí ń ra gold lápèjúwe ẹ eh, kì í ṣe company tí invest nínú silver lápèjúwe tí ó wàá sọ share tó ní bẹ́ẹ̀ di tí ò ní ṣe tàfẹ́ lómìn láì kíyèsí àwọn ìdájọ́ bó o là ṣe ń fi owó exchange owó ó ti fẹ́ máa complicate ó ṣàní láti mọ eléyìí náà eh, àkóyawọ́ ọ̀rọ̀ lérí bó ni wọ́n ṣe invest lórí share àti kí ni Islam àwọn àfa Islam sọ lérí ẹ̀ nìyẹn ẹ já tún sọ̀rọ̀ nípa ìkan nínú àwọn ntí islam dá sí ntí islam dá sí pọ̀ àákàn select mélòó mélòó mélòó kan tá a rò pé yóò máa relevant jù sí láìfù ọ̀pọ̀lọpọ̀ àwa mẹ̀kúnnù. Eh, buyo olgarar àwọn kátàkárà kan tí islam sọ̀rọ̀ lérí ẹ̀ tó ní iṣu ipe anabi ọ̀faramọ́ ọlọ́wọ̀n ọ̀faramọ́ nígbà tọ́lọ́ ń sọ nú alukurani pé ya ayyuhalladhina amanu. لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ọlọ́run lòun pè sí òun ké sí gbogbo ẹni tó nígbàgbọ́ nú òun lódodo látàkó ló àmọ́ alákọ̀ọ́ńbẹ àwọn owó yín dúkìá yín ẹ má jẹ ẹ́ lọ́nà tí ò tọ́ láàrin ara yín ilà àǹtẹ̀kùnà ti ara ta ní àǹtàrà dẹ̀mẹ́ńkọ́ àyàfi tó bá jẹ́ business trading tẹ́jọ ṣe láàrin ara yín tó tẹ́ yín méjèèjì lọ́rùn ẹ má jẹ ẹnì kejì lọ́nà tí ó gbàbá nínú jẹ́ ọlọ́ni wàlá tẹ́kítùlù àǹfùsàkùn ẹ̀dẹ̀ para yín ọmọ ọ̀rọ̀ pípa wá sáà ní títà rírà nítorí tẹ́ ẹ bá tajà tẹ́ ẹ bá rajà tó bá bí ìbínú àti ẹ̀hónú kalẹ̀ láàrin yín tínú yín ọ̀yọ́ síra yín ẹ máa fi nǹkan burúkú lépa ẹ̀mí ara yín káàkiri owó kì í pẹ́ dìjà owó kì í di ń táyé ń para wọn lélẹ́rí wàlá taqtulu anfusakum inna Allaha kana bikum rahiman ìsìláàmù wa dínà gbogbo tó bá lè di ìjàngbọ̀n tó bá lè di wàhálà tó bá lè di àìgbọ́ra ẹniyé nípa kátàkárà ló bí gbogbo àwọn òfin tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tó báyìí anabi sallallahu alayhi wa sallam naha an bẹ́yìn elgarar hadisi tó lálàáfíà lọ́dọ̀ mọ́ bukhari muslim afa hadisi tó pọ̀ anabi ní gbogbo kátàkárà tó bá ti ní uncertainty ìrújú nínú ó ṣe é wọ̀ ẹnìkan ò gbọdọ̀ débẹ̀ nínú ẹ̀ wá ni ntọ́ fẹ́ rà ó rújú ẹnìkan polówó kinní kan sí ọ ọ wá ní àmọ́ ọjà tí mo fẹ́ tà fún ọ yìí èmi náà ò tí ì rí o àmì mo ní wọ́n ti tà á mi ẹ mo ra mọ́tò kan ní ẹja sọ pé London wọ́n bá mi gbé bọ̀ wá Nàìjíríà kò tí ì dé fọ́tò rẹ̀ dà mí ò ní fọ́tò rẹ̀ lọ́wọ́ ẹ description rẹ̀ dà mí ò ní description rẹ̀ lọ́wọ́ àmọ́ mọ́ wọ́ọ̀rì wọ́n ṣàṣàn two million mọ́tò yẹn gbádùn gan ó gan ṣe mọ̀ pé n ti ń tà fún mi òun gangan o ń ta majihul ń ta nǹkan tí kò yé e sí eríṣiríṣi wa ni gáràdù ta ní jahalatul aini lè wà tó yẹ sí pé ń tá fẹ́ tà kò lójútùú bí kí n máa sọ pé mo ta oyún tí ń bẹ nínú màálù mi yìí tó bímọ mo tọmọ rẹ̀ fún ọ ìyẹn ni pé oyún yìí mo tà á fún ọ láti sin lọ tó bá ti bímọ wọ ọmọ yẹn ìwọ ló ní màá dẹ̀ gbowó kalẹ̀ látẹ̀ni ṣe é mọ̀ pé oríṣiríṣi nǹkan ló oríṣiríṣi nǹkan lóyún lè gbé jáde tóyún yẹn bá gbé nǹkan tí ò tẹ́mi tí mo rà á lọ́rùn tó bá gbé e jáde ṣe é mọ̀ pé wàhálà dé láàrin mi àti ẹ̀ kò ní yọ mi nínú so jahalatul ain nínú ọ̀tá nǹkan tí kò yé wọ́ tó ń ta ọ̀tá fún mi èmi tó ta fún náà kò yé mi náà sí àbọ̀dẹ̀ yé wọ́ kò yé mi tó fẹ́ ta fún jahalatul ain ni wọ́n ń perú irú kátà nǹkan bẹ́ẹ̀ habalul habala mulamasa munabada wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú sẹ̀ríà ànábì gbégilé gbogbo ẹ̀ ní pé kọ̀tọ́ kí n sọ pé ẹ̀bẹ́ olùmùlámọ́sà ni pé ẹ dì í lójú ẹ faṣọ bò ó lójú èyí tọ́wọ́ rẹ bá ti mú nínú gbogbo aṣọ yìí náà ni ó di tiẹ̀ ọdẹ ti sanwó kalẹ̀ ó wá san one million agbáṣọ tọ́wọ́ ti two million síbẹ̀ agbáṣọ tọ́wọ́ ti one point five million síbẹ̀ agbáṣọ tọ́wọ́ ti one million síbẹ̀ agbáṣọ tọ́wọ́ ti five hundred síbẹ̀ agbáṣọ tọ́wọ́ ti hundred thousand kódà wá agbáṣọ tọ́wọ́ ti five thousand síbẹ̀ àwa ní mú kan nù dodo yìí ti bẹ́ẹ̀ lẹ̀ yìí wọ́n wá faṣọ dì lójú ọwọ́ amú kan wá ń ṣe tokin tokin tokíní ọwọ́ rẹ wá bá aṣọ ọwọ́ àjọ aṣọ five thousand naira lọ́wọ́ rẹ bá ó ti san one million àwa sọ pé èyí tí lọ́ọ̀kì rẹ gbé nù jahalatul aini nù ọ̀ mọ́ ń tọ́ fẹ́ rà so bẹ́ẹ̀ mùlámọ́sá àwọn ọmọ pẹ̀lú ẹ̀ haram ní nínú ṣẹ̀ríà nítorí bíi tẹ́tẹ́ ní tàǹtà ọ̀hún ẹ̀gbọ́n mi tẹ́tẹ́ ní tàǹtà ẹnìkan jèrè ẹnìkan short torí tó báyìí skimọ̀ ṣe faṣọ dé lójú yẹn náà ọwọ́ rẹ̀ lọ gbé aṣọ ní two million èmi tí mo kó aṣọ kalẹ̀ mo ṣe kí ni mo lose inú mi ò bàjẹ́ inú mi ò lè dùn ní ìbámu claim kí àánú ah, business là ń ṣe géèmù sẹ̀ríà ọ̀fẹ́ nítorí ó lè dìjà ó lè dọ̀tẹ̀ àbí ó sì wáá ṣe mọ́wọ́ tó fẹ́ rà lọ́wọ́ instead aṣọ one million naira ló kó kalẹ̀ aṣọ ní five thousand lọ́wọ́ rẹ bá inú rẹ ò lè dùn kúrò ńbẹ̀ láéláé tó o bá rí mú mara ni tó o bá mú mara o lè bú ẹkún bẹ̀ torí five million eh, five one million rẹ ọ lọ sí nǹkan tí ò ní túmọ̀ so Islam gbógun ti gbogbo orú nǹkan bẹ́ẹ̀ àpèjúwe rẹ̀ tó súnmọ́ tòsí. Si òun ní tá a máa dánwò nígbà tá a mẹ́ kéékèèké ẹ tí a máa ra ballon a máa ra kọ́bẹ́kọ́bẹ́ tá a máa fún blomblom tọ́dún bá dé a máa lọ rà á ní Islam ọ̀faramọ́ nítorí pé ẹ san ten naira fẹ́ni tí ń tà ọ̀daràn ni yọ̀ọ́ wàá gbé blomblom kan síbẹ̀ ó tóbi gan-an òun lẹ́mọ̀ òkè káì ọwọ́ mi ọba eléyìí yóò gbé kan síbẹ̀ yóò kéré yóò gbé kan síbẹ̀ yóò gbé wọn síbẹ̀ lóríṣiríṣi ẹ wá ní jẹ yìí tó tóbi yẹn bọ̀rọ̀ yóò ṣe máa lu yín jìbìtì nu yóò wá ní ẹ mú ten naira wá ẹ ten naira wá ẹ five naira wá ẹ máa wá jẹ kéékèèké so jahalatul ain ní tí mo fẹ́ rà ò lójútùú kò yé mi kí ni màá kí ni lọ́ọ̀kì mi ó gbé transaction yẹn bèsì lórí lọ́ọ̀kì mo dẹ̀ sanwó tó lójútùú fún ọ ọ dẹ̀ gbà á lọ́wọ́ mi ntọ́ fẹ́ fi rọ́pò owó yẹn tí ó jẹ́ counter value kò lójútùú Islam ò fẹ́ bẹ́ẹ̀ àbí nígbà míì ntọ́ fẹ́ tà fún mi lójútùú ẹ eh, sọ́rí ntí owó tí mo fẹ́ san fún ọ lójútùú àmọ́ déédéé ntọ́ fẹ́ tà fún mi kò yé mi sí ọ fẹ́ ta ọ eh, fẹ́ ta mọ́tò fún mi ó sọ pé kí n wá ra mọ́tò Toyota Corolla mo ní Corolla ni oní Corolla ni tọdún wo ni two thousand and eleven ok àwa jọ yanjú ọ̀rọ̀ lérí ń pé one point eight engine ni àbí one point six engine kò lójútùú ó wá dúró lérí yìí pé ìtọ́lọ̀ ń bá ní kọ́wọ́ ó wá ní one point six wá àfọkàn tèmi sílẹ̀ ni pé one point eight ni ẹ́ńjìnì rẹ̀ ó jẹ́ ní ìtọ́mọ strong dáadáa àwa gbọ́ra wa yé mọ́ wàá lò délẹ̀ transaction tá a ṣe yẹn kò valid lọ́ndà ṣẹ̀rí ọlọ́wọ́n ọba nítorí pé ó ní ìrújú nínú àmọ́ àwọn àfọ̀ mímọ̀ faramọ́ àwọn nǹkan kan tí wọ́n ń pè ní garar uncertainty àtàìlójútùú tó ṣe é mójú kúrò tó ṣe é fojú fò níbi kátàkárà wọ́n sọ pé gáràrú gbẹ gáràrú ń yẹ̀ sí rì ẹ àìlójútùú ń bẹ ń bẹ tòótọ́ àmọ́ ṣe é fojú fò bíi ká máa ta ẹnìkan ta ẹyin fún mi sẹ́yìn ká àyímọ̀ tí ń bẹ́nu ẹyin àyímọ̀ tí ń bẹ́nu ẹyin tó bá rẹ ẹyin ò ní mọ̀ ṣe ẹyin òbú lọ́ra ni àbí ó lè mọ̀ yí sí àmọ́ pọ̀lọpọ̀ wa tá a bá ti rà ẹ̀mí tá a fi rà náà ni pé a lè trust ẹ a kì í wádìí ẹ̀kúnrẹ́rẹ́ lérí irú nǹkan bẹ́ẹ̀ wọn ní gararu yẹsir uncertainty bẹ́ẹ̀ àmọ́ ayé ń fojú forú ẹ̀ àbímọ́ra mọ́ yorùbá àwọn jùzáfàn ẹ̀ nǹkan tó yẹ kí ọ̀nà tán máa gbà á tà á by custom market ni pé wọ́n máa fi wọ́n máa ń wọ̀n fún yẹn tà ni ẹ̀ kí ni kí n fi ṣe example ẹ̀pà lápèjúwe ẹ̀pà ṣe mọ̀ pé láńbébé wọ́n fi tẹ̀pà ìkólọ́ máa fi rà á wọ́n pe láńbébé wọ́n fi ta ẹ̀pà ẹnìkan kì í kì í fókọ̀sì lórí eye wóró ẹ̀pà wo ló fẹ́ wà nù láńbébé kan intention ẹ kọ́ ni pé ok ẹ ẹ ẹ̀pà ẹyọ twenty lọ́wọ́ àánú láńbébé so ó gbọ́dọ̀ pé twenty ó pé twenty ó dín twenty díẹ̀ kò kí ń mátà ṣé láńbébé yẹn ṣàkún ṣé kò yẹn ṣàkún ẹ mọ yorùbá jùzáfàn bá ṣe máa tà ẹnìkan kì í lórí nọ́mbà iye wóró ta mọ̀nímọ̀ní ṣe máa ń pé mọ̀ <laughs> pé mọ̀nímọ̀ní nílùú òkè ọlọ́mọ fòṣì ta wá kòkòrò kan ní <coughs> kòkòrò kan ní tálíkà tí ọba rówó rẹ rán tí ò rówó ra ẹja sóúnjẹ wọn ara mọ̀nímọ̀ní àwa máa jẹ kòkòrò ní kọ́lọ́mọ sọ ẹ àsìkò òjò ní máa wà àwọn kòkòrò tí máa rìn lẹ́lẹ̀ yẹn ni wọ́n wá ṣàjọ àti máa dùn gidi nípa wọ́n wọ̀n fún yín ní tẹ́ bá fẹ́ ta ìkó ni wọ́n fi ta àbáwọn ẹja gẹ́gẹ́dì ìkó ni wọ́n máa fi ta irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ò ní máa kà á pẹ́ márùn níbẹ̀ mẹ́rin mẹ́rin lọ́wọ́ wọ́n máa yọ síra wọn ni so máa yùbá jùzáfàn wọ́n máa ta jùzáfàn ẹnìkan kì í wá òǹkà rẹ̀ irú àwọn bẹ́ẹ̀ ń ìrújú wà ń bi òun náà díẹ̀ àmọ́rù rújú ẹ̀ wọ́n ní alẹ́ mójú kúrò ń bẹ̀ torí kì í dìjà kì í di wàhálà ọ̀rọ̀ nípa Buyuul Garari nìyẹn ó tún wá bí discussion láàrin àwọn scholars lórí wípé ǹjẹ́ yẹn lè ta nǹkan tí ó sí lọ́wọ́ yàn mo ní ilé kan ní Ìlọrin mo wá describe ilé yẹn fún yín gbogbo specification rẹ̀ gbogbo description rẹ̀ mo fún yín lódindi tí ò ku ìrújú mbẹ̀ ǹjẹ́ mo lè tà á fún yín tẹ́yìn dẹ̀ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ sójú sign contract àbí mo ti à fi picture hàn yín gẹ́gẹ́ bí ìgbàlódé ìmọ̀mù ṣáfihàn ló wọn faramọ́ àfi kí kálukú fojú rí tó rà ẹ Abu Hanifa ní kò sáburú ńbẹ tó bá jẹ́ deliver kọ́kọ́rọ́ yẹn fún ọtọ bá dénú yẹn tí ọlọ́run right láti sọ pé ọ̀rà mọ́ jẹ́ right yẹn Imam Malik ní lọ́dọ̀ tòun ó tọ́ kí ọ̀rá rú ẹ̀ ẹ̀ ò rí sójú àmọ́ wọ́n ti describe ẹ̀ fún ọ description ẹ̀ dẹ̀ clear dáadáa ó dẹ̀ wà specific ó dùn ún mọ nǹkan so ó lè fi description yẹn náà rà á tó bá jẹ́ sí pé n tó ṣe describe nìkan ọ̀hún àwọn ọjà kan bẹ description náà ti lè ó lè ṣàlàyé gbogbo nǹkan fún ọ lérí ẹ̀ tó ní nídìí àti ṣẹ̀ṣẹ̀ rí sójúmọ́ bí àwọn dílà tán máa ra mọ́tò online lórí platform ẹ ọ dà pé dátà mi ti tán o àwọn disadvantage kí n mọ wá tàwa rìkọ́dù nù wifi mo mọ́ lónú lé so description tí wọ́n fún ẹ ó ti lójútu lérí nǹkan ọ̀hún kò nídìí ẹ kò dàrú ẹ bẹ́ àwọn dílà tó máa ra mọ́tò online lórí platform kan tán bá ti ṣàlàyé fún wọn wọ́n ti mọ value mọ́tò yẹn.